atunye sura kangini sura ye tito bika sura kade unko yala poyi sura sajda sura ka tuye gire ki sura tul ahzab sura tul ahzab gire sura medina ala michi sura gire ko che ki adunwa olólòlòlò iṣẹ́ àkíní àdínì islam báwọn dàbí àwọn àdínì islam ìgbìnká custom norms culture ìbòdó ìdúpẹ́ mọ́dú yí wọn pàdé ní islam ní abúdó kàmí sí dúró abuja nẹ̀dó sọsáìtì dó ní kọ́ṣọ̀ ẹ̀mẹ̀ islam kìá ọ̀làkà oyé òun kọ́ṣọ̀ lẹ́pàdé fi ẹ́ mọ́múdú tíyàn ndị ki iman ya dio madoe kuna kọ́ṣọ̀ mẹ́lẹ́ ẹ̀mí kìsìlámù dọ́ẹ̀dù torílẹ̀ àná lò ẹ̀yìn alẹ́kọ̀ọ́ kàlá odò tẹ́júgede mọ́ wa kárárá kakíní máa kánà lè mọ́mínín wàlà mọ́mínàtì ìdá àkọ́bọ̀ lọ wọ̀wọ̀rọ̀ fún máyà lẹ́dùn wa وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا أن يكون لهم خيرة من أمرهم أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا بعيدا ẹ̀rù ti sóra ìdẹ́ ayé adòhùn apapọ̀ lẹ́yìn àyà ẹ̀ka lọ́wọ́ òdòhùn wọn mọ́lẹ̀dẹ̀ òun àyà lẹ́tọ̀ òun wà dẹ̀ ètò pẹ̀lú ní múmini ọ̀nẹ́kẹ̀lẹ́ múmini onúbọ̀lẹ́ ọjọ́ onújẹun ọ̀dà tí ó jẹun tó kàtẹ́

fọ̀kọ́rí la ìlà ìlà ìrìbìrì àmọ́nkáyà alákalẹ̀ tẹ̀fíìlù àwọn agbọ́yà máa yà kìdẹ́ ìnanananana rìtúrà kìdẹ́ gẹ̀ àwọn àwọn gbọ́ dẹ́rẹ́jà kàmọ́yà níbi wọn nẹ́gẹ̀ àmì alùlbẹ́ẹ̀tì gbọ́ àṣíṣẹ́ àmì alùlbẹ́ẹ̀tì wà bí kàdí ìsìdùmánà karara àmì alùlbẹ́ẹ̀tì rẹ̀ ahun maka fi dítìrì wọn ma takúgbó kàkì àdúdà mi alùlùbẹ́ẹ̀tì máa ká máa dìfẹ́ndà mi alùlùbẹ́ẹ̀tì lọ́nà àwọn eyé ẹ̀tọ́ ẹ̀ máa ojú ojí kì máa tójú ọgbà súnà yá níbi muhammadu ní ààkàrà tó gidẹ́ ìtura gidẹ́ gbayọ́ mẹ́mẹ́nẹ́ kàwọ́ yíò mà píọ́ àmú bẹ́ẹ̀ bìsàmì alùlùbẹ́ẹ̀tì ما لهم وما عليهم ẹun kìíṣẹ́ wọn mi alòrìbẹ́ẹ̀tì pàáwò dúkọ lọ́dún náà mọ̀ yí ìgbìlẹ́gbẹ̀ alòrìbẹ́ẹ̀tì dúkẹ̀ àwọn jẹ́rẹ̀ alòrìbẹ́ẹ̀tì rọ̀túlù láì dúkẹ̀ ṣokùnṣe ẹun kì àwọn iṣẹ́ ànújímọ̀ alòrìbẹ́ẹ̀tì lẹ́ọ̀kọ̀ ọjọ́ ọjọ́ ya wù náà yá lòlùbẹ́ẹ̀tì ọwọ́ tẹ́ kìkọ́ bò yí mamá lòlùbẹ́ẹ̀tì òun kì í ṣe òun akọjọ́ awéwọ̀ yan ọwọ́ yàdò léwu yàá ṣe dọ́ọ̀bù lẹ́kọ̀ọ́ tálà kàdùmọ́tà lòlùbẹ́ẹ̀tì ni wọ́n ti ṣe tá àyà gbọ́ ìtura kìdẹ́ tọ́ra balẹ̀ máa nù yí ma iná akọrọmọkùn ẹ̀ńdà láàyè àtikọ́kùn àyà lè tẹ̀fíìlì wọn fi tura kìdẹ́ bẹ̀yà ni wọ́n pa practical wọn aya ni kama ya yadumuwa jagada insha Allah hadisi gida sayyidatuna Aisha yani jamina nabi sallallahu alaihi wa alihi wa sallam sura kanya ti suratul ahzab iti daidai kama ya dili meji qur'ani baya dili amma anibi gbamẹ mamuya kọyanẹ falẹmà kutibal mushaf mushaf mushafu obi ma kọ yóò takada lam yakadir minha lam yakadir minha illa ala ma hiya al'an ẹkọ lẹmu disapẹ ẹn kùmà gbẹ yanẹ kuraani kí a ló ti yà ya méjì yẹn mo yí láàrín pẹ́ títà tẹ̀lẹ́mẹ́jì nígbà nánẹ̀lẹ́ àmá ẹ̀kọ́ ń kábìkágó ẹnkàmàlì rẹ̀ mọ̀ jẹ́ kí bọ̀kọ̀ mí ni aya 70 rẹ̀ aya 72 làbẹ̀kẹ́ ń káyẹ̀ àmá kí bọ̀bọ̀ rẹ̀ ẹun lẹ́kì ápùnú yà jẹ́ àwọ̀ òun ẹ̀ àwọn ìtàpùrìtì káàmà yẹ̀nú kàwádó palu yìí àwọn ìtàpùrìtì kàkọ́ ìbẹ̀lẹ́ kàwádó palu a'a torí aláwọ̀ ẹ̀nà يعني ما ننسخ من آية ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير ما ننسق من آية أو ننسيها ننسيها نأتي بخير منها أو مثلها آية كده يدوم وعلم علوم القرآن يا علم الناسخ والمنسوخ ما ننسق من آية نا يدوك بواجب دي جوجي دي كتاب الوقال قول اقبلوا لك فلا مال لك ìní ma ọ̀dà ń pálú ibẹ̀ kan ìní ma ẹ̀kọ́ ń pálú ibọ̀dà ń ìní ma ẹ̀kọ́ àtẹ̀kọ́ àtọ̀dàgìnà dók ma ọ pálú ìní ma ọ pálú ọ̀dà ń pálú ibẹ̀ kan màtílì kàmẹ́ kí gbẹ̀ kan lẹ́ mẹ́ni ládà mẹ́jàrú bẹ́ẹ̀ kakọ̀ ọjọ́ kìtọ́ wọn lò lẹ́ àmọ́ ọ̀nà ọ̀dà ń mọ̀sókùn bí ayẹ́tìn ọkùrọ̀ àwọn mọ̀sókùn bí hadith sahihin. كما جاء عن الشافعي أما لم يبقى في حديث يأكل قرآن لون آه إمام الشافعي يوجد في قرآن في حديث موجود هل الناس كما سوه ماشي هل ما سوه كناس ماشي حديث أو الناس كم جمع كتبت في القرآن أو ننسيها أو أجوا نبي كم بيون níbi àgbéyàn àyà àgbéyàn láwọn tó ọlọ́ọ̀lá rẹ̀ níbi àdági ọ̀dága gbọ́kà tó jálé lọ́yídágó jìgà sọ̀rọ̀láwọ̀ àlẹ́yìn ọ̀sẹ́lẹ̀ níbi dága gbọ́kà tó ọjọ́ kẹrin gbéyàn ìdágó gírí àmì sàábẹ́ ń gòye jọ gírí ma ọkọ̀ yí ẹnu bẹ́ ìbọn káàp wọ ẹdẹ́ mi wọ̀ kàrà tó jẹ́ gbéyàn ẹ̀kọ́ dùn mí kọ́ àná yẹ́lò wa níbi hàn kẹ́ gbéyàn ọkùnrin kàádùn ẹ̀kọ́ àná yìí

alors que ama ka yele kale practical wudu de ma wudu iman wo ti drawing bo ko ni tomo azab ogalangi mo de tede amu ko je ka ni kinna ko mu on la on agbo le òun tí kàkà lè gbúdò òṣìṣẹ́ náà dẹ́ bisimilá bisimiláhi rọ́ṣùmáni rọ́ṣìí yáá أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما annabi kìkì kọmọ́ndà àmẹ́lẹ́ ọ̀tọ́gbọ́ fókìdí ìmánì ìrìnlẹ̀ papọ̀ ọ̀dà kìkọ́ yálẹ̀ mẹ́bí adàrẹ̀bọ́dẹ̀ ṣẹ́kọ́ dọ̀ọ́gẹ́ na yí wa kẹrẹ bá níbi muhammadu wa kọ̀ọ̀rọ̀ mọ́ títà ní wọ́dán dúníà kì sí lẹ́yìn ẹ̀ta tẹ́nàlẹ̀ ẹgbọ́dà kí wọ́n náà níbi ẹ muhammadu sọ́lọ̀lọ́wọ́ alẹ́ yíò sọ́lọ̀ wọ́kẹ́ ma mímálẹ̀ mímálẹ̀ mẹ́gbò gẹ́dẹ̀ ní ta wọ́n mímálẹ̀ mẹ́gbà kí mú

ọjọ́ kàmá níbi ẹ̀nà ọ̀tọ́ pé wa yóò ní yá ayọ́ ànàbí ó wà níbi wọ́n ní kọjọ́ dùgbò bọ́ níbi wẹ́ ìtẹ̀kìlá ó ẹ̀rọ ìlọ ọjọ́ kẹ dákì ìjọ ẹ̀rẹ̀ wẹ́ wa wọ́n yóò dá ọjọ́ kẹ lè bọ́ yòyòyòyò gámgám òbí lẹ́gẹ̀ẹ́ wọ́n lẹ́ àtọ́tẹ́ ẹ̀l kàpírìn ẹjìdé inú kẹ́lẹ̀ bá biri káàfìrí náà ẹlẹ̀ bọ́ọ̀dà máa káàfìrí náà òyíjẹ́ kàkà káàfìrí wọn ẹlẹ̀ bọ́ náà òyíjẹ́ kàkà ṣàyẹnú wọn ma pò ya daa, ma ẹni ẹdú kíté ní gèdè kídúró tó máa wọn ọ̀há kákànyà dánẹ̀ akáàbìrá kàtẹ́ akáàbìrá dẹ́bọ́ akáàbìrá sàyẹnú káàbìrí ọlá dú kí mọ́dà akáàbìrí ń dúwá ọ̀dà ebi ayé wọn àpẹ́ ń kọjọ́ pa níbi mọ̀hánmọ́dù náà ọ̀dà ebi wọn bú ẹ̀pá níbi mọ̀hánmọ́dù kó gbọ́jọ́ ẹlẹ́bẹ̀ ń ya máa káàbìrì dímídímínú wọlmùnáfikínà ẹwọ́n yí àmà àbàpà ẹ̀bọ̀ kí wọ́n déwò bẹ́ẹ̀rẹ̀ gẹ̀ inú mbẹ́gì yọyẹ àmà àpàmọ́ adúmọ̀ máa níbi muhammadu muhammadu dùwánù pẹ̀lá pòóbì kọ́kọ́ kó ha wọn ha gbogbo ní yẹ àdínì ẹlẹ́dọ́gbà òbẹ́lẹ̀ yóò ń bẹ́lẹ̀ opinion ma ibe dogmadoa idea dogmadoa wà níbi ẹgbíbe madoa kẹ́dù tẹ̀kù náà ẹ̀yìnbẹ̀ omi ẹnẹ dúpẹ́ rátá ní dọ̀là ìtùkọ́lọ́ tó lè òkọ́ omi kó ẹ̀kọ́ níbi ẹnẹ nùkọ́ ètò lè anábì agbọ́là káfìrí alẹ́bọ́ yìí anábì agbọ́là múnáfìkẹ́ alẹ́bọ́ yìí ẹnẹ nùkọ́ yìí tó awaka ní màmá ọjọ́ ni ọjọ́ dàdí ní kéjú under umbrella dini mandu kejo areni mabulungo jo bulungo nabi muhammadu to dem kene wada ki personal aggrandizement lanya ele emibo torí personal aggrandizement ẹ̀ máa bá torí ọ̀la politics ìdúmọ̀ gbábá torí ọlọ́pùkìdọ́gbà máa bá máa rọ̀ bí rọ́nà àdínì máa máa dí àdínì láti pọ́ máa ká máa kó ònà bọ̀tọ̀ ọ́dà dókìdí àdínì mamúdúdáwó òyìyí máa yí àdínì yájìmìjìmọ̀ á lè kú náà fi kí máa tẹ́ ọjọ́ ń gbóka ọjọ́ kan wá níbi yẹ́ ni wọ̀lẹ́ ṣá aláwọ̀ wọ̀lẹ́ ọ̀nà ṣá ò ọ̀lá àwọn iná kẹhùn pẹ̀lá àrọ̀tẹ́hùn bìsí ìmáhùn wọ̀lẹ̀ tààrítẹ̀lẹ́hùn sí láhìl kọ́ọ̀l wọ́nlọ́hù yàlẹ́hùn àmàlẹ́kùn لأريناكهم ولعرفتهم بسيماهم ngbewa la arabtahum bi simahum gida ya tabbata ngana nabi sallallahu alaihi wa sallam iwa ma me munafiki yuma ko jo wado ngo kinu madu be masala tite nabi daga ci khutuba yo ni khutuba ya ko lo ya me munafika dini anẹ́ka wọ́ta yẹ agọ́rí anúbí ọ̀hún pààrà ẹ̀ gẹ́ì wọ́n kẹ́kọ́ pọ́ndẹ̀ kẹ́tọ̀ máa ti tánẹ̀ ń gbẹ́yàn sáábí kí akókọ́lọ́ máa wà kámà ní munafiki fákànà nẹ́kọ́ lululululululululu anúbí dágbó ìwọ́n dé yúgọ́wé ìgẹ̀nẹ́gì alóòníkan yóò yí bìlìbìlìbìlì anta munafikun rok makana na huna ọya kwana kada na tagbo ka zuwa mi gidan ẹgbẹ́ kọrọ wọn ní wọn kwana bá ibu jùgbùjùgbù taki kwana lẹ́yìn amisa abe bọ́kọrẹ̀ mata tẹ́hùn dùn wá túkàtà túkàtà gbogbo na 47 anibi kọmọdù yóò masalasi medina ame munafika dini inavyo moja nibi awole bame munafiki ge ungacha kama katadu de to yong egbola mano kele ko mano maka chene no lele de awa ki yo anele agba bi wa agba ga wo agujiji munafiki damo mm ami ami asbabu ìtẹ̀wọ́n lè yọ ọwọ́ọwọ́ kèdó pẹ̀kọ́ náà rú ṣepò ìyàmà sọ́bàbọ̀ nùzúlùmú wọ̀rúwíà ìwọ́ aláti rọ́tì tẹ̀mrí sí rọ́tù àtẹ̀mrí àdìsí mamá mọ̀gọ́lò ní rẹ̀ àdìsí sàyẹ̀yẹ̀ jábẹ̀ kí bọ̀rẹ̀ mamá mọ̀yọ́jíwọn mẹ́ni lẹ́mọ̀ hajjọ́rọ̀ ilẹ̀ mẹ́dínà عبا نبي وفي مدينة وكان يحب أهل وكان يحب الإسلام اليهودي يهود النبي أن يجو إمام يهود وإمام إسلام با يا أن يجو كم يهود يا أن يجو إسلام وما ينيا أمي يهود لي ما دي أمي قريظة بني قريظة بني النظير وبني قينقاع وقد تابعه أناس منهم على النفاق يا من منافق كدي يا موت ما تابو مدينة كدي ما مي يهود ندودهما ينبيك كويهما ما يهول بانبي صلى الله عليه وسلم إلا تلقوا يوم عشان البانبي يوم منافقي تامات منافق ما له فكان يلين لهم جانبه anibi sati ẹmẹ ma pa ma ìsàpẹ kárí mu ma àmà ma bá níbi àti pẹpẹpẹpẹ wọn ma rẹ àmì múnáfìkì ma ṣe àníbi àti pẹpẹpẹpẹ wọn ma ọ̀nà yìí kíríkì àbí màjáde rẹ mádẹ́gà yìí dámọ̀nà ọ̀la ńgbé ṣe pẹpẹpẹpẹ lẹ ilé lè kàdọ́mọ̀tá wọ̀ yóò kúrẹ́ ma sọ̀bì rọ̀hùn yàgò yìí ma máa ń mọ̀tẹ́gì ní ma wọ̀ kẹ̀bí rọ̀hùn túbọ̀ yóò ma àníbi àti àti rẹ́spẹ̀tì wọn ma. وإذا أتى منهم قبيح قبيح ألف بي فما بتب للمدو كي أكربا نبي تجاوز عنه النبي عدد يقوب يد بدهما وكان يسمع منهم النبي على دو يا نبي أبيو بيو بتما كلا نبي نبي هوا نترما àmọ́ yí alùmọ̀ àjẹ́dẹ́gbàlù àmì ẹ̀wùdó ẹ máa màámá lè bá níbi àtẹ̀lẹ̀bọ́ yóò gẹ̀ tí a ní àníbì àmòwé ma bá lẹ ìmúdà take time bá ma ya take it easy bá ma ya rọ̀ anẹ́tẹ̀rẹ́ náà ìgbàdó ma kọ́lá bá ma ọjọ́ wọ́n náà níbi wọ́lá tó tẹ́ ìtẹ́kẹ̀lá wọ́lá tó tẹ́ ìlúkàfẹ́rẹ́ na sababu nuzulu munage aya gidai wane dabal imam al-wahidi bai imam al-kushairi imam al-thalabi imam al-mawardi al-mawardi al-mawardi bai bo munage abi sufyan bin al-harbi abi sufyan atu yogi ba madiba kwa ne bi no no no tọ́kì wá gbé ìsìlámù ọjọ́ kan níbi wá gbé ohun makai pàí ìkìrọmọ́tò ibùn àbíjáàlì ẹgbẹ́lá ma idé káfìrẹta ma ń múnà mọ́dọ́dọ́ kí abi awar amuru ibùn sufiyan a ma iwu gba níbi medina ẹ̀wọ́n ma medina yóò yí abdullahi ibùn bẹ́ẹ̀ mawaru ibùn salulu ra'afil munafikin agbójá mi munafikin láyé kakap bi ogwu ihudu umugbe wa ruo yo ibn ubay e wa ru kuma ru aro mo lei anabiya wa kan a'tahum ar-rasul aman grant ma asylum ẹni ni ọdọ ka asylum mgbe oge ko ya na omuna ya na eme lóbi ojú ìjà ibà ma ó yà mẹ́ ẹnẹdógé ọmọ ma ní òyà òyè wà mí mẹ́mọ́ kápù má tẹ́ a grant ma asile ọ̀làdógùnmà ní mẹ́ àkàpàbọ̀ mẹ́kójú mẹ́ ló mẹ́mú tàbí ìjà náà òbí a máa tẹ́nà òyà níbi àdẹ́ abdullahi ibùnú ubay abdullahi ibùnú saad ابن أبي السرح باي تهمته ابن عبيرك وجه تهمة يقول كون دقبان يوري سورة النساء ìdí àmì mùnásìkì ikọ̀ màgbàmọ́ káàbìrì àkùtàkùtà kìdẹ́mà kó makawa màdé òbókì gbogbo yìí ka lè nàbí yìí sọ́lọ́lọ́ àmà ikì wá màwárò yàmì mùnásìkà umma kan anabi anabi adde ko umar ibn al-khattab wala manade من أرفض ذكر آلهتنا لات والعزة ومناتا مونير دامو دوا دوتان مبكمونو دوا دوتان وكل أمناك إن لها شفاعة ومنعة لمن عبدها o de wala ya di defensive ngone be mana ya give protect ngone o ya mo ti la keten ma ngo no wa do ne do mal ya no yona so yo do gane le wona da aka o robaka a ko ni we ka ja di ni we a ko no yo we a bo yo we na ni a ngo ko gbu egen olai fashaka ala nabi takọ̀lá ayé agbéte rán níbi ojú ọ̀la ẹgbùn mania fọ̀kọ́ọ́lá ọmọ rí àrọ̀ sílùlọ́ fẹ́ẹ̀dínà ọmọ rí mọ́mú dáyé ẹnu wọn níṣẹ́ ọjọ́ àzínlé fi kọ̀tìlì ẹmìjì ní dùnmí kú káyà kó bó ìpanu nikola gómìnà mẹ́mú sórí fún yàdá ọrọ̀ awọ ẹ̀kẹ́ wò lẹ̀ ẹ̀nà àti ìbìtẹ́ padà yìí ẹwọ ọkọ ọrọ̀ awọ ẹ̀nà ẹ̀kọ́ bì. dọ́dà ni hún aká bókìdé ìpàwọ̀ oníṣọ́jọ́ ọbẹ̀lẹ́kùnmá kàńgá níbi sallallahu فقال النبي صلى الله عليه وسلم إني قد أعطيتهم الأمان I've granted them asylum òṣèdì security wọn bá wọn ò gbò máa lo àkúmà wá ẹ̀rùn tó mà ní apọ̀jú kúmà dàbí aló láàárín àwọn tó kẹrẹ̀ fún máa yẹun ìdúgbẹ̀ òun àkẹ́ máa yọ ọmọ máa فقال عمر مثلنا عمر يعني أخرجوا في لعنة الله وغضبه ويا مدوكو بامي بيالو مدنا تم مدوكو مي كو ودو جو باما جو فأمر النبي صلى الله عليه وسلم النبي أمر أن يخرج من المدينة أو يمدوك مدينة أما كيشو جيوا أمي أما تتكلوا نيو وما بلين أما نصبع دين إسلام أدى أما تتاك دين نيو أما مولدونا دين أما غوغا ما منكرا دبوا ما تنيتي كوتيشن كي كلمات ẹ̀kọ́gọ́ ìyọ̀tágàdọ́gọ́ ìmọ̀ kó ti tí orí kà ma como mene aristo tun go mo ko go ko go ko go ko go eh planto ko go ko go ingo no ka ngodo mo ta abraham lincoln eh ko go ko go ko go no en islam mon go ko ne ka de ju on na un ele ta ma ta ka de ni u de agbangolongi lengolegu kama tun lola dini islama oji jahiliti manu madud ila dini quotation ya mikabiri inga maja koti theory ya mikabiri inga maja koti ngojoda ya kuwane ya ayuha nabi wa nabi muhammad salawatullahi wasalamuhu alayk ittaqillah choko yoke dage yere ko kedago wala tuti alkafirina ẹgbọ́ ní wọ́n máa káàkiri kẹ́lẹ̀ bọ́ọ̀lá máa ní wọ̀lì múnáfìkì iná pàmọ́ múnáfìkì olólòlòlò ọgọ́ múnáfìkì kò èrò ìyàwó tákà màtàrọ̀ fàyí tó عبد الله بن سعد بن أبي السراح أما منافق ما تكبا ما كفر كده بكفر لده ونسبو سفيان أبو ما إكرمت وما أبو جهل باي أبي أعور عمرو بن سفيان أمي تيم أمي كافر ما تكبو ما كفر o jàmbe munafiki mẹta yi tá a ma dọlọ la ma lọ rẹbu mẹta kẹrẹba ni ni muhammadu yi dẹ sẹni na umar ya ni o dọdà ń kó nga manya ka bo iko pa ya nọ ọmọ grand ma afa ẹ lọ yan wa pama a pama n ya mẹ duukomi alopowó ẹ dọ yọ pa ama ọ yọ. uwa bapangini ngisi zendiki abiwa achode adibe nwe lugbo n'ode lugbo lenwu bewu nwe neti eki mọkọ ẹtẹ eki mọkọ ẹmúdòdòkòlòdòngbón ẹwọkálùkàtì pàà ẹmúdòun bàbá òkòlò kọmọdù tẹkẹsẹ wọn sọlọ lẹ kánẹkẹsẹ ẹbọ ẹbọ aláwọ̀ kí máa nẹ̀rẹ́ jùlọ wọn wọn lọ́mọjọ́ kàwọn níbi tọ́gbà kẹ̀yẹ́ nìyí واتبع ما يوحى إليك من ربك إن الله كان عليم كان بما تعملون خبيرا وتوكل وتوكل على الله وكفى بالله وكيلا واتبع ما يوحى إليك من ربك ẹ̀kọ́jọ́ kama níbi ẹ̀nà sọ́gbà rẹ̀ ṣàlẹ̀bọ́ ìpàdé wà ìnáwé abẹ́kọ̀ọ́kọ́ ọjọ́ ìkọlà máa wá bẹ́kọ́ ọgbọ́ ọjọ́ orílẹ̀-èdè ẹlẹ́bọ́yọ̀ ó ní ìṣàdínì ẹ̀kẹ́ lẹ́bó lè tàbí ọjọ́ bá ya grant security immunization physical and spiritual immunization ìjẹ́mù náà ọ̀làbẹ̀rọ mẹ́jọ ẹ̀hẹ́ tó dábálẹ̀ wà níbi wà tẹ́bẹ̀ máa yóò ha ilẹ̀ kàmẹ̀rọ̀ bíká libyan ki wayin hawa buwa nibi ko mojo qur'an wayin hawa hadith wayin hawa nibi ko mojo wa tawakkal ala allah ko inna allah kana bima ta'maluna khabira duk me ti pa ko chaka do allah wa di la baru ju ala wa ya palu kajane mume khabira ti mubalaga alima de na gane ko watawakkal ala allah akoko lọ́nọ́jọ́ mú bí sí ọjọ́ àmìkáàbìrì planet lẹ́nà tó kùmà nípa múnáfíkà díìnì wà múnáfíkà oníkò kẹdó yé wà mí kẹ plani yẹn ní tó kìdágọ́ ọ̀nàjọ́ ìwọ́nyí kẹkíá wà tẹ́ni ilẹ̀ múnáfíkà kéwàá ẹ̀ṣẹ̀ máa yìí kú ẹnẹ kìdágọ́ ọ̀nà kẹkíá òmẹ fúlàní alẹ́kò tó tánà wọn bá wọnú kò ẹ̀wọ̀n kọ́ ẹnẹ dókè alẹ́kò tánà wọn kẹ́kọ̀ọ́ wọn kẹ́sìn àti alẹ́kọ̀ọ́ àbọ̀ àbẹ̀kálẹ̀ kẹ́lẹ́kọ̀ọ́ mẹ́mẹ́ mú náà fi kẹ́ àbọ̀ ẹnẹ alẹ́kọ̀ọ́ bòló náà yọ ṣẹ́dẹ́ kọjọ́ kí òmẹ dà yẹ kẹ́ àmọ́ mú náà fi wọ̀tàwọ́kẹ́l alàlá ọjọ́ kàmáà níbi ẹgbẹ̀jọ́ náà ní spiritual and physical protection there. وتوكل على الله يقولون جو وكفى بالله وكيلا يبوجو كوجو كم دنا قولون نمي أن دوكو قولون جو ومن يتوكل على الله فهو حسبه أن دوكو قولون جو الله بوجو نقومه جو كوجو كم دنا جدوا ومن يدو ومن يدو كراتيلي كريم أنت بوجو كم دنا كراتيلي gaskiya waje da rabi da ka cewa gare mutum ne da dawo da wuri to an ka bofe zai ya kamar su ko wasu alaikum wa rahmatullahi wa barakatuhu